أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين eléyìí mo fi kí gbogbo olólùfẹ́ wa tẹ́ ń wò mí káàkiri gbogbo àgbáńlá yìí láàárọ̀ yìí káàbọ̀ sórí ètò yìí tó wa Ramadan Kareem ìtọ́ alálùbáríkà tẹ́ ń wò ní iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ Orísun tẹlifíṣàn tó mọ́lẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé mo kí gbogbo olólùfẹ́ wa tẹ́ ń lù wá lọ́gbọ̀ ẹnu tẹ́lẹ̀ ń gbádùn gbogbo àwọn ètò wa bó ṣe ń lọ mí náà dúpẹ́ lọ́wọ́ yín o ọlọ́mọ sábà mi dúpẹ́ fẹ́ni kọ̀ọ̀kan yín torí bá a bá pàtẹ ìran kalẹ̀ tá a bá rẹni wò ó kí la fẹ́ ṣe sí i ìdí nìyẹn tá a gbọdọ̀ fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó yẹ pé táago márùn-ún bá ti lù ń dájú báyìí ẹ ti tan tẹlifíṣàn yín sórí sùn nìyẹn ẹ fẹ́ pàdé mi ẹ bẹ́ẹ̀ ni alihamudulilayi èmi kọ́lẹ̀ wá pàdé ọlọ́run ọba ni torí pé ẹ̀ ń kọ́ ẹ̀kọ́ oríṣiríṣi lórí ètò yìí oríṣiríṣi àwọn àfáà tá à ń gbé wá ni wọ́n ń dá wa lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ń sọ tẹ́lẹ̀mí ọ̀gbọ́rí pọ̀ tó yẹ pé sí ń jàǹfààní ó ń jẹ́ àǹfààní ó ń jẹ́ ìtúnṣe fún gbèsè ayé ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run ó ṣe dáadáa fún wa o yọjà sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ọlọ́run muhammed lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah tó orúkọ mi yìí padà Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà yín náà ló kalẹ̀ sórí ètò tààrọ̀ yìí náà ètò ètò wo ni ètò Ramadan Kareem hmm, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ tí a ṣe máa ń ṣe ètò náà òun náà ni pé labala labala ni lékiri lékiri ni a lọ wéré orí tàgé tá a bá darí a darí sílùú lọ́dọ̀ àwọn kan ni wọ́n ṣe sábàbí tí ètò yìí fi bọ́ sórí afẹ́fẹ́ bàbá wa professor ahmed bonu salahuddin aláṣẹ àtòdòdarí iléeṣẹ́ standard insurance consultant limited tí wọ́n kàlẹ̀ sí nàbàtà three victoria rubi eke street ní lẹ́kì phase one ọlọ́mọjọ́ bàjẹ́ fún bàbá wa náà ọlọ́mọsọ̀bà dúró tì í bá wa pẹ̀lú yìí ó ṣe dáadáa fún wa púpọ̀ wọ́n tó káwọn ẹ̀bùn fún wa lóríṣiríṣi pé a máa fún àwọn ènìyàn bẹ́ẹ̀ náà ni ìyá wa làájà wa khadija ṣọlá ìyá àdínní ọwọ́ àdúrà dáwà foundation àdúpẹ́ lọ́wọ́ yín o wọ́n làwọn òbí tó bí àwọn náà ní ká máa fi ṣàdúrà fún bàbá ìyá àtìyá tó tọ́ wọn kọ́lọ́n dákun musa bá kẹ́ wọn kó bá foríjì wọn bẹ́ẹ̀ náà látún dúpọ́ lọ́wọ́ ìyá wa alhaja wa eh, Kudrat kọ́lé towó ìyá àlùbáríkà ìyá lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ìyá yìí ti ṣe fún àwọn tó wá kó àwọn ẹ̀bùn kan ránṣẹ́ sí wa láìpẹ́ yìí àwọn aṣọ ni àwọn aṣọ tó jingiri àwọn lace tó débẹ̀ <laughs> ah, ẹ̀yin tẹ́ ń jẹ́ran aṣọ ọdún aṣọ ọdún ti débẹ̀ aṣọ ọdún ti délẹ̀ rẹpẹtẹ inshallah àwọn abẹ́rẹ́ tẹ́ fi jẹ́ aṣọ ọdún yóò máa jáde nísìn àwa kí màmá wa náà ọlọ́mọṣọ́ dúpẹ́ fún yín o wọ́n ànábì lọ́dọ̀ ọlọ́run mo kí khalifa wa ismail adérẹ̀mí tk mo dúpẹ́ bàbá kò ní bàjẹ́ o ìyá wa alahajà wa lẹ́gálí àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yẹn lọ́mọ sọ̀bà sanyí lẹ́sàn rí alájà alahajà wa ọ̀yá ṣípẹ́ ní ṣogoro àrówó sàdí ní ṣogoro central mosque nìyẹn wọ́n ní a máa ṣàdúrà fáwọn tó bí àwọn ni o alájì wa sa alájì wa salaudeen owó ni kókó ọ̀yá ṣípẹ́ alájì wa sikirulayi oguntóyìnbó ọ̀yá ṣípẹ́ ìyá wa alhaja wa samina tó yasuku àti alhaja wa fatima ọlásàndé hasan ọlọ́mùbá wa kẹ́ wọn ọlọ́mùbá wa gẹ̀ wọn kọ́lọ́mù mọ́sà sekú ní sinmi fún gbogbo wọn ọlọ́run nàbì lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah adúgbò ẹ̀pọ̀ lọ́wọ́ yín o mo wá tún fàṣikò yín náà dúpẹ́ lọ́wọ́ alhaji wa abdulhakeem olúgbòye mm, aláṣẹ àtolúdarí iléeṣẹ́ ọlá links properties mo dúpẹ́ ẹ̀pọ̀ lọ́wọ́ tiwọn náà ọlọ́mọ sọ̀bà wà pẹ̀lú yín o ọlọ́run nàbì muhammad lọ́dọ̀ ọlọ́run àwọn náà ti lérí fún wa pẹ̀lú ògùn ọlọ́run kí ramadana tó parí àwọn náà wa bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ alhaji wa àgòrò eh, dókítà wa abdulrauf àgòrò àwọn náà ti ṣèlérí fún wa pẹ̀lú ògo ọlọ́run kí ramadana tó parí àwọn náà máa yọjú sí wa ṣáàlá à ń rí sí ọwọ́ yín ọlọ́run ṣe dára fún gbogbo wa gbóyin ládùúgbò fún ẹ wo ẹ bó lẹ̀jẹ̀ ń dènà pẹ́nu ẹ já lọ wo eré orí ìtàgé tòní tá a bá kú òǹbẹ̀ ká darí sí lòlọ́run lọ́dọ̀ bàbá wa lálùkùránì ẹ ṣeun ẹ kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wa Ramadan Kareem orúkọ ẹgbẹ́ ọdún gbogbo wa sí tẹ́ ẹ gbọ́ báyìí látọ̀dọ̀ bàbá wa lálùkùránì láti lù lọ́rin wọ́n fẹ́ràn ìtẹ́ bá fẹ́ pọ̀ bàbá wa Sheikh Eh, muhammad awal Qurani, ẹ pè wọ́n sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero thirty six thirty seven ninety four forty one zero eight zero thirty six thirty seven ninety four forty one pẹ̀lú ògbó ọlọ́run àwọn fúnra wọn náà máa gbé bẹ́ẹ̀ fẹ́ fún àwọn ọmọ sílé kí wọ́n abẹ́fẹ́ kan báyìí nínú ìpẹ́ lọ́hùn kọ́lọ́run eh, dákun kọ́ mọ́sá gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa náà tó àlejò méjì wá wà ń kalẹ̀ pẹ̀lú mi o láàárọ̀ yìí gẹ́gẹ́ bí ẹ ti máa ń ṣe wa pé àwọn afọ́rísìírísìí la máa ń gbé wa àwọn bàbá ta tún wá gbé wa láàárọ̀ yìí òdú ni wọ́n wà kí n ṣàìmọ̀ fọlọ́kọ ní iléeṣẹ́ wa lóríṣun bí torí pé ọdọọdún náà ni a máa ń pè wọ́n tí a máa ń jàǹfààní mímọ̀ wọn. àwọn náà ni bàbá wa fọdọ sheikh al-imam fazazi misbahuddin adesina salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. bàbá ẹ̀sùn ẹ̀kú dìde lónìí kan tí mo fẹ́ kí a yanjú òun náà ni pé à ń gbààwẹ̀ ramadan ọmọdé ń gbààwẹ̀ ramadan ọkùnrin ń gbàwẹ̀ Ramadan obìnrin ń gbàwẹ̀ Ramadan gbogbo mùsùlùmí ayé pátápátá làjọ ń gbàwẹ̀ Ramadan tí gbogbo ayé ni gbogbo ayé ló mọ̀ pé a ti wà nù Ramadan ẹ dákun kí ló dé tọ́lọ́run fi ní agbáwẹ̀ gan-an pàpà kí ni rísì ẹ̀ lọ kí ni tọ́lọ́run fẹ́ lára àwẹ̀ tó ní agbá kátó máa fi fi panú ṣùgbọ́n òun ní akírun àti ń kí ó ní ayọ̀ sàká à ń yọ ó ní agbègbè nǹkan ló ní àkọ́dọ̀ ní alọ́mọ́kà ń lọ ó tún wá introduce ebi <laughs> lẹ́gbẹ̀ẹ́ kan ẹ dákun kí lọ́lọ́run gbà lérò pẹ̀lú àwẹ̀ tó ní àtúgbà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله على نعمة الإسلام والإيمان والصلاة والسلام على خير الأنام سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أدقل دولون أسي ترى ìkẹ́ àtìkẹ́ fún ànábì wa Muhammad ànábì ìkẹ́ ànábì ìgẹ̀ ànábì tọ́lọ́run ẹ̀kọ́ jẹ́ ọlọ́run bá kẹ́ ànẹ́bì bá káwọn rẹ̀ àwọn sàábé rẹ̀ mhm. àtàwọn táǹtẹ̀lẹ̀ tó náà ńlànà tó náà títí dọjọ́ gbẹ̀dẹ̀ àlìkèyàmà olóòtú adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulilayi. ah ọlọ́run ló dá wa. bẹ́ẹ̀ni. Hmm. ó ní wàá sì rúkà ọ̀làkùn إنه عليم بذات Allah ya'lamu man khalaqa huwa al-latiful khabir ọlọ́run ní gbogbo tẹ́ ẹ bá rí ẹ sọ jẹ́jẹ́ nínú ẹ̀mí yín kọ́ máa kó lẹ́nu ẹ̀mí yín bádẹ́wò yẹ sọ ó ní èyí tí ni pé ó ní Allah ya'lamu man khalaqa mo yín tán sí mi ìmọ̀ yín mọ́

tóró náà ló dá wa òun náà nísì ń darí wa kò á lè darí wa sígbó ẹ̀rí gbogbo tó ní àṣẹ pátá ló ṣàlàyé rẹ̀ kí ni ládá ti ń bẹ fún kí ni rìtáàrí ń bẹ. ó ní yá àyùhà lẹ́dínà àmọ́nù kùtìbà alaykum siyam kama kùtìbà alàlẹ́dínà min qablikum la'allakum tattaqun ah, ó ní mo ṣe àwẹ̀ lọ́rọ̀ yẹn fún yín. Hmm. tó fẹ́ pe gbogbo èèyàn á ní àyọ anas ó wá fẹ́ pe ẹ̀sà nínú ẹ̀sà nínú àwọn èèyàn tó fẹ́ gbéṣẹ́ ńlá fún hmm. Hmm. tí ládàá rẹ̀ tóbi tó tóbi tó láńlá ó wá pe yá àyọ alladina amanu hmm. ẹ̀yin tẹ ní mọ́nì tí mọ́nì dúró kò gbé fún gbogbo èèyàn wọ́n ní kutiba alaykumu ya ó láwẹ̀ yìí di dandan fún yín o kàmọ́ kutiba ala alladina min qablikum gẹ́gẹ́ bó ṣe dandan fún àwọn tó ti síwájú yín ẹ̀rí. àwa wò pé tèmi ti je wọ́n á sọ fún wa níbi kan náà tó ti ń sọ̀rọ̀ àwọn ẹnu sọ́dọ̀ bákọ́rà náà ọlọ́run ní yòrídò láwù bí kòmọ̀lẹ̀ yóò sọ a yòrídò bí kòmọ̀lẹ̀ àwọn sì ọ̀ ní punishment kọ́ mi fi ya je yín mi fi bi pa yín mi sì fe kẹ́ sọ́fà lásán ó ní ìrọ̀rùn ni mo fẹ́ fún yín látara àwẹ̀ kì í ṣe ìnira ó wá wà á ń tẹ̀sùn mù khairu lakum in kuntum ta'lamun náà ń babọ̀ wá ní àníkẹ́ gbà àwọ̀ yẹn ló fún yín lọ́pẹ́ bá orú oore tí ń bẹ ń bẹ kí làwa wọn lọ́run ló mọ nǹkan ó ní nánú nà álámù wà ń tún láta àlámù àwọn ọlọ́run la nímọ̀ kí lẹ́yìn mọ̀ ẹ̀ mọ̀ ọlọ́run mọ̀ tó fi ní ká gba Ramadan kí wàá nìdí náà Quran chapter seven verse twenty three ọlọ́run alẹ́dì àǹṣáàkùn wọ́jà alákùnmù sámú awalẹ̀ abusọ́ra wàlẹ̀ àfìdátà rọ̀lí ìlànà wọn tẹ̀síkòrò náà ọlọ́ni wà nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam bá ń sọ fún gbogbo ayé wípé wà lẹ́dì àǹṣáàkùn èmi ọlọ́run mo kó ẹ̀dá yín jọ látara omi gbọ́lọ́gbọ́lọ́ ìyá àti bàbá ó pàdé wọ́n dá mi síra wọn lára yóò wà lọ sẹ́tù síbí kan làákọ́dárí màálùú yóò mọ̀ wà ń bẹ̀ sí àsìkò tọ́lọ́run yóò máa fọ́ọ̀mù yóò a. fọ́ọ̀mù ní forty forty days láti omi gbọ́lọ́gbọ́lọ́ yóò di ẹ̀jẹ̀ kíkì láti ẹ̀jẹ̀ yóò di bá sí ẹran láti bá sí ẹran yóò ọlọ́run tún fi awọ yóò fi bo eegun lára gbogbo ọwọ́ ọ̀yọ́ ń bẹ ojú ọ̀yọ́ ń bẹ ń bẹ imú gbogbo ó pé hmm. ọlọ́run ṣe bẹ́ẹ̀ mo ṣe bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ alákùn hmm. mo wá gbé yín mo fún yín lójú tẹ fi ń rírin wálé à ó ní mo fún yín létí kẹ máa fi gbọ́ràn wálé àbùsọ̀rà mo sì fún yín lójú kẹ máa fi ríran wálé àfìyí dàtà mo sì fún yín ní ọkàn tẹ́ fi máa ro nǹkan tẹ́ fi yàtọ̀ tẹ́ fi ọ̀tún yàtọ̀ sósì mo fún yín làákàyè mo fún yín ní ọkàn tó lálàáfíà tẹ́ fi máa ọ̀tún yàtọ̀ sí òsì ọlọ́run ní àmọ́ gbogbo tí mo ṣe ń kọ́ ọ̀lí ìlànà mọ́tẹ́sìkúrú nẹ̀ díẹ̀ inú oore tí mo ṣe fún yín lẹ́ẹ̀ máa dúpẹ́ rẹ̀ ẹ̀ rántí dúpẹ́. Eyi ìyẹn ìrántí dúpẹ́ díẹ̀ nínú oore tí mo ṣe fún yín nẹ máa dúpẹ́ rẹ̀ díẹ̀ nínú yín sì máa dúpẹ́ ẹ̀ dúpẹ́ àṣẹ fi àwẹ̀ yìí dá fọ́lọ́run pé a Ọlọ́run níbi tá a ti sọpẹ́ òun ni pé Ọlọ́run wọ̀ mọ́ ń ṣe ìdàmí nǹkan mọ̀ ṣe ara falẹ̀ yẹ̀sùn wò Ọlọ́run lẹ́ni tí bá ń bẹ láyé tí ń bẹ láàyè táwẹ̀ yìí bá bá láyé tó bá láàyè òun ni ó ṣe kí ni òun ni ó sókùn a jẹ́ pé àánú la rí gbà pa ń bẹ láyé táwọn yìí fi bá a láyé a wàá fi gbígba àwẹ̀ yẹn a fi ṣe ni a fi dúpẹ́ fọlọ́run ọlọ́run fẹ́ ká dúpẹ́ ká fi gbogbo ara wa dúpẹ́ ẹ wá wò nígbà tó wá ń bọ́ ọ̀rọ̀ àwẹ̀ yẹn bọ̀ ọ wá ní yòrè ìdòbí kan ńlá ò lè yí sọ̀rọ̀ èmi ọlọ́run fẹ́ ìrọ̀rùn fún yín látara àwẹ̀ wọlá yòrè ìdòbí kan ńlá ó sọ̀rọ̀ mi ìfẹ́ nira fún yín wá ní wálé tó kí mi lọ́lẹ̀ àyìn dátà ó mi gbìyànjú sùúrù tọ́lọ́jọ́ ni àyàmán máa dùn dáàtì ọlọ́run náà sọ ó láwọn ọjọ́ tó ló ń kà ní ìgbà tó bá sì ti ló ń kà tó ti ló kọ kò sí wàhálà ń bẹ̀ mọ́ a ti bẹ̀rẹ̀ rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀wùn tá a ti mú kò mẹ́ àti mọ́sẹ̀ kan kù ẹ̀ rí so yóò padà parí náà ní ohun tó bá ti níbẹ̀rẹ̀ yóò lópin sùúrù láàṣẹ fọlọ́ so ọlọ́run wá ní wálé túkìmí lọ́lẹ̀ ẹ̀yìn dátà ẹ gbìyànjú ẹgbà yẹn kó pé o wádìí tó kẹ́bìrú lá àlámọ́ àdákùn kẹ́sì máa gbórúkọ èmi ọlọ́run bá tóbi ní gbogbo ògbà. làálàkùn tẹsíkúrún la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam ah ah ọlọmọsà járe yín pẹ́ ọlànàbí lọ́dọ̀ ọ̀rọ̀ nípa kílódé tá a fi ń gbàwẹ̀ kí lọ́lọ́run gbà lérò pẹ̀lú àwẹ̀ wa tóbi ní àgbàwẹ̀ gan náà làwọn afáwa yanjú fún wa látàárọ̀ torí pé ustaz wa sheikh imam fasasi ti apè wálé nìyí àgbà àfà ni wọ́n nínú àwọn àfà àgbà ni ní àgbà ní ọgbà ní àgùdà lọ́hùn kí ọlọ́run mọ́sà jẹ́ kí àárín wọn pẹ́ wọ́n á jó yé wa pé inú oore tọ́lọ́wọ́n bá ṣe fún wa ni pé ó dá wa sí dọdún yìí kì í ṣe pé kọ́ pààyàn láti sìn kì í ṣe páwọn èèyàn ò kù àwọn ẹlòmíín ń bẹ tí wọ́n pé ìgbà tá a fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ yìí jọ́nà ni wọ́n gbé ẹlòmíín ń bẹ lẹ́wọ̀n dùn ní àwọn ẹlòmíín àwọn kidnapper ló bọ́ sí lọ́wọ́ wọn àti ìmọ̀ bí wà dé sìn la ilaha illallah àwọn ẹlòmíín one chance ni wọ́n wọ̀ láàrin ìgbà tá a bẹ̀rẹ̀ àwẹ̀ yìí àìmọye oríṣiríṣi nǹkan ti ń ṣẹlẹ̀ ọba tó wá dá si sí dìsìn ẹ̀já máa dúpẹ́ fún àsọ̀rọ̀ ń fi ọpẹ́ hmm, wọn láwẹ̀ gan tó ní àgbà gan kàlíbà fi dúpẹ́ fún náà ni ẹ̀yìn wa ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn nísìn kí a lọ kó ohun tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ tá a bá padà dé àwọn afáwá sí wa ń kalẹ̀ wọn àti ìlọ ẹ̀sùn ẹ̀kú kalẹ̀ ẹ káàbọ̀ padà sórí ètò yìí wa Ramadan Kareem gbọ́dọ̀ gbọ́dọ̀ àfáwà Sheikh Al-Imam Fazazi Misbahudeen Adesina tí wọ́n bá wá yànnà náà ọ̀rọ̀ nípa kí nìdí pàtàkì tọ́lọ́wọ́n ọba mi tó fi ní kí a gba Ramadan Eh, wọ́n jẹ́ oyè wa fún àǹfààní ara wa náà ni wọ́n láǹfààní pọ̀ ń bẹ o tàbá ní ká máa wò lẹ́yọ ẹyọ àǹfààní tàlàáfíà bẹ̀ láfẹ́ sọ ni àǹfààní tásìkì bẹ̀ láfẹ́ sọ ni àǹfààní tàánú tí ń bẹ̀ ń bẹ̀ láfẹ́ sọ ni àǹfààní ayé àtọ̀run tí ń bẹ̀ ń bẹ̀ láfẹ́ sọ ni gbogbo àǹfààní yìí náà làwọn afáwa yẹn nàná fún wa lẹ́yọ kọ̀ọ̀kan bàbá Sheikh Musbauddin ẹ ń bá sọ lọ lórí pé ìdí tá a fi ń gbàwẹ̀ gan kí ló dé tọ́lọ̀ fi ní àgbà. lẹ́yìn gbogbo ètò ti fún wa tẹ́lẹ̀ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulilayi ọlọ́run fẹ́ràn mùsùlùmí púpọ̀ alhamdulilayi ọlọ́run fẹ́ràn mùsùlùmí púpọ̀ ọlọ́run sì fẹ́ kí mùsùlùmí ó súnmọ́ òun kò kó jìnnà sí òun níṣẹ́jú kan gbogbo ọ̀nà tí mùsùlùmí fi wá sórí ire ayé àtọ̀run lọ́lọ́run ti kó wọ́n ní àṣíkúrò àìnulè ìbáàdà ọpẹ́ nojúlówó ìjọsìn límọ̀ ìyẹ̀rùmù ziyada fẹ́ntọ́ fẹ́ kí orí tí ń bẹ lọ́wọ́ òun kó máa lékún àfi kó máa dúpẹ́ wàlẹ̀ hàmùdù bẹ́ẹ̀ tó lè ìbáàdà ọpẹ́ gẹ́gẹ́ ní ìjọsìn tábàlà à ń lọ mọ́ṣáláṣí à ń lọ ṣọ́ọ̀ṣì à ń lọ mọ́ṣáláṣí à ń lọ ṣọ́ọ̀ṣì à ń lọ fi gbogbo oore tó lọ́n fún wa lálàáfíà ẹni tí ò lálàáfíà ò lè lọ ẹni tí ò sí láyé ò lè lọ mọ́ à ń dúpẹ́ ẹ̀mí à ń dúpẹ́ àlàáfíà ọlọ́run ní wọ̀mọ́ ń kánà mọ̀rí dọ́ àlá sáfàrí fàáyín dàtú ní àyàmì ní ọ̀hára ọlọ́run táwẹ̀ bá dé bó ṣe dé ìwà síwá náà wẹ̀ ẹni ó bá síìkì tí tára rẹ̀ ó bá le tára rẹ̀ ó bá gbé tó bá wíìkì kọ́ fàwẹ̀ lẹ̀ àwọn afáwà ńlẹ̀ àgbà ìlọ́kọ̀ lálàáfíà pẹ̀lú ẹ̀mí ẹ dákun sí ọ̀tọ̀ pẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní ọ̀là àlàkùn tashkuruna kẹ́ ẹ̀yin tẹ ní mọ́ọ̀nì ni mo pè ẹni tí ò ní mọ́ọ̀nì tọ́lọ́mù bá ṣe àwẹ̀ ní àwẹ̀ gbogbogbò bí mi ṣe máa ń sọ tó ṣe láwẹ̀ ọjà àwọn àwọn èèyàn yẹ̀yẹ́ rẹ̀ àmọ́ lọ́n gbé fáwọn tí mọ́ọ̀nì wọn dúró dáadáa tí mọ́ọ̀nì wọn dúró tí wọ́n nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run tí wọ́n ń kírun tí wọ́n ń yọ sàká tí wọ́n ń ṣáájì àbí tájì wà ní orí ọ̀kan ẹ̀mí wọn pé ah Ọlọ́run dákun tó o bá gbà mí láàyè èmi ni ọlọ́ hájì àwọn onígbàgbọ́ Ọlọ́run àwọn onígbàgbọ́ òdodo nìyẹn àwọn Ọlọ́run wá fi pè láwẹ̀ ìgbàgbọ́ yìí wá olóòtú àáfà ní yẹ̀zídú wọ̀yẹ́ǹkùsù ìgbàgbọ́ méjì ló wà ànímọ́nù yẹ̀zídú wọ̀láyẹ́ǹkùsù wà ìmọ́nì tí máa ń lékún lékún tí ìwálẹ̀ ọ̀wà àmọ́ ìmọ́nì kan yẹ̀zídú wọ̀yẹ́ǹkùsù wọ̀yẹ́ǹkùsù wọ̀yẹ́zídú ìmọ́nì kan a máa lékún a máa dínkù a máa dínkù a máa lékún àbá ní tí ó jẹ́ pé yẹ̀sídù wọ̀láyẹ̀ǹkùsù tí máa lékún tí ìwálẹ̀ òǹtàmọ̀láyíká ojú kan náà ni ìmọ́nì tí wọ́n wà kò é lékún kò sì wálẹ̀ hmm. wálẹ̀ òun máa ń lo òkè ní gbogbo ìgbà ni ìmọ̀nì tí wọ́n dúró lójú kan àwọn ọ̀lẹ́ni méjì tó ọlọ́ àmọ́ mi èèyàn ìmọ̀nì wa máa ń zigzag wọ́n máa ń ṣe ségesège ìmọ̀nì èèyàn a máa yẹ̀ sí tó bá rí oore látọ̀dọ̀ oore látọ̀dọ̀ ìmọ̀nì rẹ̀ ga yọ̀ kún yọ̀ máa dúpẹ́ àmọ́ tí ọlọ́run bá ẹsẹ̀kẹsẹ̀ ní mọ́nì ọmọ ìdáhùn sí kíni ni ó wálẹ̀ ẹ́ so ìmọ̀nì àmọ́ wá lékún tí ẹ̀ bá ń tẹ̀lé tọlọ́hun tí ń gbààwẹ̀ tí ń kírun tí ń yọ sàká tí ń ṣe ájì ẹ̀ rí pé inú àwẹ̀ ń sìn kí ni mọ́nì wá ṣe. ó ń lékún ni. ó ń lékún ni gbogbo wa là ń ganú ẹ̀mí báyìí àsìkò yìí làwọn dàbí àwọn láìka ní pé ìwọ mọ́ra rẹ ìwọ ò ríra rẹ àwọn tó ń rí ọ ni làwọn tí ó gbààwẹ̀ àwọn tó ń rí ẹ làwọn tí ò láwẹ̀ nísìnyí wọ́n dàbí mọ̀lẹ́kà lójú wọn ọlọ́run wá gbé ọ̀gá torí pé àwọn mọ̀lẹ́kà láàyè àkùlúná wọ́lá yẹ̀sọ̀bùná wọ́lá yànàmúná wọ́lá yàsúná láhà àwọn mọ̀lẹ́kà wọn èé jẹun èé mu wọn èé sùn wọn èé ṣe wọn èé sì ṣe lọ́hùn àwa náà lásìkò yìí kí la ṣe à jẹ à mu à sùn à ṣe à ṣiṣẹ́ lọ́hùn à ń tẹ̀lé tọ́lọ́hùn ni tó tí èèyàn bá ń tẹ̀lé tọ́lọ́hùn ni máa jẹ́ kí mọ́ni rẹ̀ ọ máa kó máa lékún àmọ́ ẹ̀ṣẹ̀ ìwà kéèyàn takùtọ̀ lọ́hùn ní máa mú kí mọ́nì máa ṣe kó máa so ní látàrí àwẹ̀ yìí gan ìmọ̀nì ó máa ṣe ọlọ́run fún ọ ní làálàákùn tàtẹ̀kù náà ọlọ́run ní torí kí mọ́nì ó lè lékún mo ṣe ní ẹgbàá wẹ́ another factor tún ọlọ́run ní làálàákùn tàtẹ̀kù kẹ́ ma máa nù ọlọ́run wọ́n dẹ̀ bí anabiwa Muhammad léèrè sallallahu alaihi wasallam pẹ́ẹ́dà ọlọ́run ní àmọ́ apáyà òun kí ìpáyà ọlọ́run lè máa lékún lọ́kàn wa wọ́n bi bí ànẹ́bì àmọ́ halẹ̀lẹ̀ àtẹ́kìwà ọ̀dà ìwà ànẹ́bì ìbẹ̀rù ọlọ́run tọ́lọ́run tiẹ̀ ń sọ ìpáyà yìí níbo ní máa wà gẹ́ ànẹ́bì wa ní àtẹ́kẹ̀wá àhùnà àtẹ́kẹ̀wá àhùnà àtẹ́kẹ̀wá àhùnà wa pọ́ǹtì inú ẹ̀mí inú ọkàn òun ni kíni òun so lásìkò yìí ìmọ̀ ni wọ́n ga sí ìtumọ̀ àwẹ̀ tún nù tọ́lọ́n fi ní ká gba àwẹ̀ kún èyí tó wà nílẹ̀ tẹ́lẹ̀ kó tún kún ìrun kó kún ájì kó tún kún sàká so kí mọ́nì wà lè máa bá a ṣe kí ni ó lè máa lékún ni. Hmm. téèyàn bá jẹ́ mùmínì òdodo ẹja lọ sọ́dọ̀ àfa àwọn àgbà Hasan Al-Basri àfa àgbà tí wọ́n bi léèrè kwẹ́sàn kan ẹnìkan ló lọ bá wọ́n wá bi léèrè about his success ẹnì wa ní what is secret of your success yà ṣe ah, ìwọ ṣe o a rí i pé ọlọ́run gbà fún yín púpọ̀ ní gbogbo ọ̀nà kò síbi tọ́lọ́run ò fi gbàdúrà yín àwọn òrí ibìkan tó kù sí what is the secret of your success hmm. kí ni secret behind your success a ṣe wá ní ẹ ṣeun ọgbọ́n ò lè dá sí ọgbọ́n ò lè dá sí tẹ́ẹ̀fì làlùyọ́nú ayé ṣé o ní hmm, hmm. I understood four things nǹkan mẹ́rin ni mo gbọ́ yé nínú ayé ó ní yọmọ sí mọ nǹkan mẹ́rin yẹn mo wa stick to it. na number one mo sì wà lórí ẹ̀ number one ó ní àkọ́kọ́ ń bẹ̀ òun náà ni pé mo believe pé my risk cannot be taken eh? my risk my risk hmm. cannot be taken by anyone so wow. Oh, i'm contented ó ní mo gbà pé ẹnì kí n ò lè gba rísíkì mi wọn náà máa gbọ́ lọ́dọ̀ tiẹ̀ ìwọ gbà pé ẹnìkan ní ń lo rísíkì ẹ lọ́wọ́ ó ní mo gbàgbọ́ tó bá jẹ́ tèmi ẹnìkan ò lè lọ tọ́lọ́run bá fún mi ẹnìkan ò lè gbà ó lẹ́nìkan lọ àrísìkí ẹnìkan mo nígbàgbọ́ yẹn ọlọ́run fi yẹn yé mi níjọ́ tó fi yẹn yé mi báyìí i'm now contented ó ní mo á nìtẹ̀ lọ́rùn pẹ̀lú tọ́lọ́run ṣe fún mi ó ní gbogbo tọ́lọ́run bá ṣe fún mi mo nìtẹ̀ lọ́rùn pẹ̀lú ẹ̀ mi wá aago aláàgó ṣiṣẹ́ mi sì ìbànújẹ́ sí ọlá àbí oore ọmọlẹ̀kejì inú mi dùn sí everybody ó ní àkọ́kọ́ nìyẹn tí wọn náà bá ti ń lo kọ́ídà yẹn nínú ìgbésí ayé rẹ̀ ọ máa jẹ́ ni ọlọ́run ìmọ̀ni rẹ̀ ó sì máa ṣe kíni yóò máa gòkè sí. ó ní ẹlẹ́ẹ̀kejì ó ní i believe i understood that no one can do my actions my ibada right my worship right ó ní mo gbà pé nìkan ò lè bá mi ṣe ìjọsìn mi ó ní then i do it myself mo múra mo wá ń ṣe nǹkan mi fúnra mi kí ni ìtumọ̀ rẹ̀ olóòtú hmm. kẹ́nìkan wá bá yín sìn kẹ́kẹ́ fún un láàfà márùn tó máa bá òun kírun. tó máa bá òun kẹ́nìkan máa bá òun kásùbà hmm. kẹ́nìkan máa bá òun kí zuri hmm. kẹ́nìkan máa bá òun kí asri hmm. kẹ́nìkan máa bá òun kí mọ́gírì kẹ́nìkan máa bá òun kí ishai wọ́n máa fún wọn ní five hundred thousand lóṣooṣù. Allahu Akbar kó wá employ me. so possible. ìrọ́mọ̀ kan bá ọkọ̀ ah, wa ẹjọ́ wa náà ẹjọ́ wa náà kó tiẹ̀ wa náà gbogbo wa. so wọ́n bá yẹn kírun ó ní ìjọba ìmọ̀ pé nìkan lè bá mi kírun. àtẹ̀lé bá kì ah. ni. ó lè bá. ètò eh, eh, ẹ̀yọ́kẹ̀ máa kí ẹ máa gbowó ni. Eh, gbogbo òun sì máa kí ẹ̀yìn lẹ́ni. kò ní ládẹ́ ẹyọ kan bẹ́ẹ̀. èyí ò kírun fún rẹ̀ ni hmm. ọ̀rọ̀ ń bọ̀ mẹ́rin lọ́jọ́ iwájú èyí ẹ̀ kírun fún rẹ̀ ni hmm. àwẹ̀ là kan hmm. kó a lọ bá ìmọ̀mọ́ àdúgbò wọn ẹ fún mi tààtì. tí ó bá ń gbà wẹ̀. ọ̀nì kọ̀ọ̀kan wọn tírí tírí hundred thousand kí wọ́n bá ń gbà tí kì í dẹ̀ ṣe pé bóyá ó síìkì láì síìkì láì. ẹ̀rọ tó bá síìkì kọ́ sí wíwé kọ́ máa bọ́ aláwẹ̀ lóúnjẹ ni wọ́n gba awẹ fún. Allahu Akbar. oúnjẹ tí ń bọ̀ wọ̀n yẹn ló fi ṣe bídíà ló fi ṣe tán rẹ̀. ìtàn àwọn pé yẹs. ìṣègùn wọn ń gbàwẹ̀ fún hmm. àwọn yẹn ń gbàwẹ̀ ti wọn. àìgbàwẹ̀ hmm. fún yẹn. Hmm, ó ní jọ́ mo ti mọ̀ pé ẹnìkan ò lè bá mi ṣe ìjọsìn mi ni mo ti múra mi kún wá mo ti ń da ṣe fúnra mi. wọ́n náà ń kọ́ bó tọ́lọ̀ nke kí àdá dáadáa ìjọ ìyọ ṣàká tọ́lọ̀ ń ìjọ ṣe àjì ẹnìkan ò lè báyẹn ṣe àjì kéèyàn kan sọ pé ẹrù nítorí ẹrù pléènì ń ní òjò òun lè lọ àjì ẹ̀dá kan bá ń wẹ́ nìkan àfa kọ́kẹ́ bá mi lọ àjì kó dé a lè ṣáàjì fún yẹn lórí kọ̀ǹdíṣàn pé bóyá bàbá àáfàá ní ọmọ lè ṣe ájì fún òbí ẹ̀ ṣùgbọ́n lórí kọ̀ǹdíṣàn kan ọmọ yẹn náà ó ti kọ́kọ́ lọ ájì tiẹ̀ òun náà ó ti kọ́kọ́ jẹ́ aláàjì kọ́ ní báyìí aláàjì náà ti sẹ́wọ́ aláàjì aláàjì kọ́ ní òbí sẹ́wọ́ wọ́n ti ṣe ájì tara ẹ̀ òun náà ó ti máa jẹ́ aláàjì qualified aláàjì wá lè dọdún tí ń bọ̀ kwani ah bàbá mi tí ò ráyè lọ yìí jẹ́ ń wá lọ kọ́lọ́n bá mú ládàá rẹ̀ bá ọlọ́run ọdẹ gbà lẹ́sìn ẹ̀rí bọ́ọ̀ báyìí kọ́ lọ sọ pé kó bóun ṣe hmm. ọkàn ni kó wu bàbá òun lọ́kàn ọlọ́run ọ̀kadàrá ẹnìkan ẹnìkan báyìí ṣe àjì ẹnìkan báyìí ṣe gbàwẹ̀ ó sì ìbáàdà fúnra ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ torí àsìkò lóòtú ó ní nígbà tí mo tún gbọ́ yé pé Allah is watching me ó mọ̀ pé mi ní gbogbo ọ̀nà kò tí mo ọba ò sí ń bá a ṣe wà nínú sí èyí sìn ọlọ́run wà ń wa wọ́n ó níjọ́ tí mo ti gbọ́ pé ọlọ́run ń wọ́ọ̀tì mi sọ mi lọ́tún lọ́sí ah ó ní i'm ashamed to do wrong ojú wa máa ń tì mí láti dẹ́sẹ̀ ẹ dákun èèyàn fẹ́ dẹ́sẹ̀ ṣèbí nìkan nìyẹn ó ti dẹ́sẹ̀ gbogbo ìwà ẹ̀ṣẹ̀ pátá bóyá bá a ṣe ń gbà yín sí kó tilẹ̀kùn mọ́rí kó máa lọ jẹun ìwà ẹ̀ṣẹ̀ ni hmm. ẹ dákun sọ́lọ́run ò rí ọlójú wa ń tì mí láti máa dẹ́sẹ̀ àbẹ́ni tó kó ra rẹ̀ gbàbí kan tí wọ́n fẹ́ sínú tó wá gbé àgé omi tó ti rọ ọtí síbẹ̀ bá mú tí wọ́n mọ̀ rò pé àgé àlùwàlá ni sẹ́yìn pé wọ́n ẹsẹ̀ kan náà nù. Mm, mm. ó ní jọ mo ti mọ̀ pé Ọlọ́run ń wò mí kedere báyìí ó sì rí mi ní ojú tí máa ń tì mí láti dẹ́sẹ̀ mi ì fi dẹ́sẹ̀ mọ́ wọ́n wá dẹni mímọ́ wájú ọlọ́ mm, wà á dẹ́sẹ̀ kankan mọ́ wájú ọlọ́ tó bá ti pé wá ìṣẹ̀lẹ̀ eléyìí yóò rìn tó ẹ́ Ọlọ́run máa rí mi Ọlọ́run máa wò mí. ó dàbí àsìkò eh, àlífà kan lẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi wa sallam tí ó ṣòfin fún gbogbo aráàlú ẹ má máa bu omi sí gàárì kó lè wú mọ́ ẹ má bu omi sí ráìsì kó lè wú mọ́ kẹlẹ bá rí ìtàkẹ gbowó lára ó ṣòfin yẹn aráàlú lọgbọ ìyá kan wáá jẹ ọmọ rẹ̀ lórúkọ kan ó wá gbé ráìsì jọ àtàwọn wíìtì ó wá ní kọmọ lọgbọn ọmọ ní kí ni ẹ ṣe màmá ká tètè rẹ kílẹ̀ tó mọ́ kó lè wú dáadáa ọmọ ní à ah! ẹ gbọ́ pé amérù ni mo mi ní aláṣẹ ìlú yìí ti sọ pé àgbọ́dọ̀ síbẹ̀ mọ́ ó ní sẹ́ ọ wà ń bí yìí ni sọ wà lọ́dọ̀ wa sórí wa ni hmm. ọmọ wa ni màmá mi bámi rí ọba sí bí ọlọ́run wà níbi tí ń wò wá Allahu Akbar Allah ìbẹ̀rẹ̀ ọlọ́run bá mú ya ẹni ọba ṣe bẹ́ẹ̀ gbogbo ibi tí èèyàn bá wà lọ́lọ́run ti ń rí tí èèyàn bá ti wá gbà pé ọlọ́run rí òun àfi máa ṣe dáadáa gbogbo gbà hmm. ojú gbọ́dọ̀ máa ti mùsùlùmí láti máa ṣe ẹsẹ̀ èyí tó parí ẹ̀ ni pé ó ní death is waiting for me. Allah wọ́n yóò mọ̀ sí gbà pé ikú ń dúró dè mí ẹ̀rọ kẹta àbàṣọ́lá títí àwọ̀ tán awó sí kí là ń sá èkú kú bàbá jáde ní apá ní apá tẹ́lẹ̀ apá ká àtúnlọ wò pé sàtìyọ ayọ̀nù kí là ń sá fún èkú gbogbo gbogbo tá à ń lò láyé risk ni gbogbo tá à ń lò láyé mọ́tò ni o kẹ̀kẹ́ ni o ọ̀kadà ni o márúwá ni o iná ẹ̀nẹ́pà ni o gbogbo ẹ̀ ni risk ni under risk làwà ẹ́ a sì fẹ́ kú ọlọ́run wá ní inel mọ́tà alẹ́ sí tẹ̀fẹ̀ rúnà mí ní òfà wà ó mọ̀lá kíkùn thumma turadduna ila alimil ghaibi wa shahadati. ó ní dati. kuntum fi buyutin mushayyadati. Ah! allah akbar ọlọ́run ní kú tẹ̀ ń sáfún lọ́tún tẹ̀ ń sáfún lọ́sì tẹ̀ fẹ́ kú yìí ọlọ́run ní kú ń dúró dé yìí ó níjọ́ pàdé ẹni hmm. ẹ pàdé ikú yẹn ẹ̀yìn àtikú ẹ pàdé ó ní wọ̀lá àsìkò tó já máa lọ yóò sì gbé yín wá sálẹ̀ wọ́n gbé yín jáde ńbẹ̀ níjọ́ kan ẹ́ ọlọ́run ní màá wá fún yín ní ìrò ìkẹtẹ́ ìgbélé ayé yín ṣe àfọ àwọn àlùbásírí ó ní jọ mo ti gbọ́ yí pé kó ń dó dè mí níjọ́ ó ní jọ náà mo ti múra mi lẹ̀ tí mò ń pèpè ara mi pé níjọ́ ọkú bá dé kí n pàdé ọlọ́run ọba mi lálàáfíà. ìgbàlẹ̀ mọ́ ni wọ́n ń ṣe fọ́lọ́hún. La ìgbàlẹ̀ mọ́ ni wọ́n ń ṣe fọ́lọ́hún ààwẹ̀ tá a fi palẹ̀ mọ́ náà lélẹ́yìí Allahu akbar. Alhamdulillah. Tó alhamdulillah rabbil alamin adúgbò pẹ̀lú àwọn àfáwà Sheikh Imam Fasasi Misbahuddin Adesina gbogbo àlàyé ọ̀rọ̀ tí wọ́n ti ṣe fún wa lórí kí lọ́lọ́run ní àtòrí ẹ̀gbà Ramadan àṣẹ torí kálíbà bẹ̀rù ẹni kálíbà nípa ya rẹ̀ kásìlíbà dá kálíbà jẹ́nire níwájú Ọlọ́run Ọlọ́run mọ́sà sànú ẹnì kọ̀ọ̀kan wa náà Ọlọ́run nàbílò adúgbò pẹ̀lú ọwọ́ yín bàbá Ọlọ́run mọ́sà bá adúgbò lọ́wọ́ yín kó di pé ẹ lọ láàárọ̀ ìyá fún yín ní àwọn ẹ̀bùn kan sẹ́rí alkùránì yìí àfin ilẹ̀ ọ̀kan látọ̀rọ̀ bàbá professor ahmed bin salahuddin aláṣẹ àtòdìdarí latest standard insurance consultant limited wọn ni a ka fún yín ní alkùránì ọ̀yẹ́kùn kíní kí ó dà yìí látọ̀dọ̀ wọn náà ni wọ́n tún ní iléeṣẹ́ kata kò ní signature iléeṣẹ́ náà kalẹ̀ sí nọ́mbà thirty three victoria rubi ẹ̀kẹ́ ibẹ̀ iléeṣẹ́ yẹn máa gòkè kò ní wáyé láéláé. a ní àǹkárá aṣọ ọ̀pá mẹ́fà aṣọ ọ̀pá mẹ́fà àǹkárá látọ̀dọ̀ ìyá wa alhaja wa khadijat ṣọlá láti ìlú amẹ́ríkà pẹ̀lú àwọn tí kó ránṣẹ́ sí à ọlọ́mọ́sà bá dúpẹ́ fún wọn. ìyá wa alhamdulilayi adúpẹ́ fún yín o ẹ máa gòkè ẹ̀ ní wálẹ̀ láéláé àmín Allah á sì ọ̀pọ̀lọpọ̀ ọdún láéláé lálàáfíà rà. àmín àmín àmín àmín àmín àmín àmín tó ẹ bá dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn kí wọ́n tó yọ̀ǹda yín. a dúpẹ́ o hmm. wọ́n ní wọ́n láwọn ẹ̀sìkúrò nẹ́sì láwọn ẹ̀sìkúrò là ẹni tí ó dúpẹ́ fún èèyàn ẹgbẹ́ rẹ̀ ó sì sì kọ́ máa dúpẹ́ fún ọlọ́run èyí tẹ̀sí fún wa yìí pọ̀ nínú oore yín lẹ ti mú ọlọ́run wa jọ máa pọ̀ sí yọ máa pọ̀ sí yọ máa pọ̀ sí oore yín ò ní pẹ̀dí o si si ko ma dupe fun olorun eyi tesi fun wa yi po ninu ore yin le ti mu olohun wa jo ma po si yo ma po si yo ma po si ore yin o wáá kóde fílíkì tàbí wa ko de fili idrisa ìdírísà iná òkàna ṣùdí kọ̀nàbíyá wàràfàánáwó wàràfàánáwó wàràfàánáwó alif alifatiya. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladina anamta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin. ẹ ṣeun àádọ́sókè lọ́wọ́ ní síngbàtà bá padà dé máa béèrè béèrè tòní kí ọlọ́n kọ́ mọ́sá gbọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa tọ́lá àwọn tó ń gba ìbéèrè wa gbọ́nà náà ẹ̀yìn náà ti rí wọn nígbà tí wọ́n ń gba ẹ̀bùn wọn kọ́lọ̀ mọ́sá gbọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ẹlòmíì ń bẹ tọ́lá wọn jìn tá à ń fi ẹ̀bùn wọn tá à ń fi ránṣẹ́ sí wọn tá à ń fowó ránṣẹ́ sí wọn kí ọlọ́n mọ́sá múládẹ́ ìbá gbogbo àwọn tó gbogbo àwọn tó ṣe tán gbẹ̀bù fún wa ọlọ́n mọ́sá bá san lẹ́sàn rí ọlá Hmm, mo rò pé gbọ́dọ̀ àfàwà sheikh misbahudeen fásitì tí wọ́n bá sọ̀rọ̀ ọlọ́run tán kọ́lọ̀ mọ́tà bá sanwó lẹ́sàn-án rẹ̀ o ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run lálá ilaha illallah pẹ̀lú ògbó ọlọ́run ṣáàlá o gbogbo bá ti kò yí kàn sí gbogbo ẹ̀yin àfàwà àti gbogbo ẹ̀yin ìjọ níjọ níjọ níjọ hmm, ẹ jẹ́ kájọ gbé tòyí lárugẹ bẹ́yìn náà bá láwọn àfà yín tẹ́ fẹ́ kí wọ́n wá sórí program ẹ kàn sí mi lágbára ọlọ́run máa gbé wọn wá owó tó máa ná yín ọ̀pọ̀ owó kékeré báyìí náà ni kọ́dà á tún máa darúkọ ọjọ́ yín lórí ètò kí ọlọ́run mọ́sá gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí àdéhùn wọn wípé a béèrè ìbéèrè míì lénìí pẹ̀lú ògùn ọlọ́run ìbéèrè ti tàárọ̀ yìí náà ni mo fẹ́ wá jáde fún yín kí a kí a dáhùn ẹ̀ mo béèrè béèrè kan jò ní ẹ jẹ́ n sáré sọ ánsà rẹ̀ torí àwọn tí wọ́n gbà dáadáa a béèrè pé eh, kamarat dúkìrà masjidul aqsa fil quran ẹ̀mí ló ni wọ́n dárúkọ masjidul aqsa nínú al-quran ẹ̀kan péré náà ni ó ń bẹ̀rù suratul isra'i subhanalladhi asra bi abdihi min al-masjid al-haram ila al-masjid al-aqsa alladhi barakna hawlahu linuriyahu min ayatina innahu kana innahu huwa sami'ul basir ọlọ́run ọba sọ́bẹ̀ náà al-quran suratul isra'i ẹ̀rí ń bẹ̀ bí ọlọ́run ti dákọ aqsa nìyẹn a tún bẹ̀rẹ̀ wípé kam suratul kam súwọ̀rù al-Qur'aniyya bada adbikul wadhkur asma'ahunna àwọn súra wo nínú al-Qur'ani ló bẹ̀rẹ̀ pẹ̀lú kúl kúl kúl kí ni ó sì dárúkọ wọn àwọn súra tó bẹ̀rẹ̀ pẹ̀lú kúl nínú al-Qur'ani wọ́n jẹ́ márùn-ún wọ́n jẹ́ márùn-ún súratul jinni súratul kafirun súratul ikhlas súratul falak àti súratul nas àwọn súra márùn yẹn kúl kúl ló bẹ̀rẹ̀ àtọ́bẹ̀rẹ̀ pé kàmù umar sayyidina muhammad inda hijratihi ila al-madina bàtà náà fi ṣe hijira lọ sílùú madina ọmọ ọdún ìlú ànábì dáńjọ́ náà ọmọ ọdún 53 ni o mẹ́tàléní àádọ́ta 53 years lànábì dáńjọ́ náà so bánsà yẹn ti jẹ́ nìyẹn àwọn tó gbà á ti pè wọ́n pé kí wọ́n wá gba ẹ̀bùn wọn ẹ má bínú. ìbéèrè tó ní rèé <laughs> ẹ jòkó dáadáa ẹ mú báírò ẹ mú gègé ẹ̀kọ́ ọ̀lẹ̀ tàbí kẹ́ ẹ mú fóònù kan kẹ́ ẹ fi rìkọ́ọ̀dù ẹ̀ sílẹ̀ torí tíyẹn bá pè mí lẹ́yìn ètò àbí yẹn pè mí láàárọ̀ àbó pè mí ní ọ̀rọ̀ lẹ́tí múra tí mo fẹ́ sínú kọ́ máa bẹ̀rẹ̀ láwọn ìbéèrè wo lẹ béèrè lóru tẹ́ pé kọ̀ bára káyìí mu ẹ̀rùmí mọ̀ ó pé kàkúlẹ́tà fọba tí wọ́n ń bínú bá sọ̀rọ̀ báyìí tẹ́ẹ̀mì kan tẹ́lẹ̀ mi ń ṣe náà ó bẹ̀rẹ̀ kọ́ yẹ kó bìyàn nù bá tí mo ń béèrè béèrè ní sáàrì láago márùn-ún dájí tí mo dẹ̀ sọ pé ìbéèrè tí mo ń béèrè yìí o ẹ máa mú mẹ́sẹ̀jì kan máa text lẹ́sẹ̀kẹsẹ̀ tẹ bá dẹ̀ ti text ẹni títí ẹ bá kọ́ ìwọlé la máa fún ní ẹ̀bùn téèyàn kan máa pè mí láago méje tí mo múra ni mo fẹ́ sínú wípé ẹ dákun ìbéèrè tẹ béèrè láàárọ̀ yẹn ni mo fẹ́ dáhùn tí mo dẹ̀ ní mẹ́sẹ̀jì ní kẹ́ ẹ máa text sẹ́ni pé kò jọra wọn ẹ jọ ẹ understand o mẹ́sẹ̀jì ẹ text ẹ ẹ lọ sórí WhatsApp kẹ́ ẹ dá mi lóhùn lórí WhatsApp pẹ̀lú ògùn ọ̀nà tẹ́ bá WhatsApp màá kà bó ṣe ni màá kà bó ṣe rí nìyẹn kam súratul kùránìyà bada àtìbí yá ayyuhan nas àwọn súra alkùránì wọ́n ló bẹ̀rẹ̀ pẹ̀lú yá ayyuhan nas nílò níwọ́n ìbéèrè kejì kam súratul kùránìyà bada àtìbí yá ayyuhan nabi yá ayyuhan nabi yá ayyuhan nabi tọ́lọ̀ bẹ̀rẹ̀ nínú alkùránì mélòó ni kẹ̀dẹ̀ dárúkọ wọn ẹlẹ́kẹta ayi súratul kùránìyà tulakọb bí súratul bani nadir sura wo nínú alukurani ni wọ́n máa ń pè ní súràtù Bani Nadir súrà kan bẹ̀rẹ̀ alukurani ló kọ tiẹ̀ tí ń jẹ́ àmọ́ wọ́n máa dà á pè tẹ́bádọ́dọ̀ àwọn onítàn wọ́n máa dà á pè pé Bani Nadir sọ̀rọ̀ ń pa àwọn Bani Nadir nínú ẹ̀ àwọn àjọ kan bẹ ní Madina tó ń jẹ́ Bani Nadir so anabi ọlọ́run sọ̀rọ̀ ń pa wọn nínú pè ìbéèrè ẹlẹ́ẹ̀kejì àwọn súra olóbẹ̀rẹ̀ pẹ̀lú yá àyọ́ ànàbí yù ẹ̀ẹ́dẹ̀ dárúkọ àwọn súra yẹn ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta súra òní wọ́n tún pè ní súra tó bà ní nadir kò jù bẹ́ẹ̀ lọ a máa pàdé bẹ́ẹ̀ bá ti dáhùn ẹ̀ kọ́lọ́ mọ́sá gbàdọ́ àwọn kótó kọ́ mọ́ lọ lórí ètò yìí orí ibi tẹ́ máa text sí rè àwọn kan ń bèèrè ara pé nọ́mbà lọ máa text sí wọn sọ <laughs> farabalẹ̀ jẹ́ ń sọ zero seven zero three two six zero two six zero three zero seven zero three two six zero two six zero three ìgbẹ́tẹ̀ máa text sí nìyẹn ọ̀kẹ́ whatsapp mi lágbára ọlọ́run ṣáàlá ọ̀ma máa ń ka á dẹ̀ máa ń pa àwọn tó bá gba ẹ̀bùn wa láti wá gba ẹ̀bùn wọn. adúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo àwọn olóore wa bàbá abúlọ́sọ ahmed bin salahudeen adúpẹ́ lọ́wọ́ yẹ ṣeun gẹ́ o alájà khadija ṣọlá ìyá àdínní ọwọ́ àdúrà adúpẹ́ lọ́wọ́ yẹ ṣeun gẹ́ o ìyá wa alhaja wa kudrat kọlẹtọwọ ìyá wa pàṣẹ àdínní ọlọmọsàbà dúró tì o khalifa wa ismail adẹrẹmí tk adúpẹ́ pọ̀ lọ́wọ́ yẹ ṣeun gẹ́ o alhaji alhaji àwọn ọyá sípẹ̀ ní sógunró adúpẹ́ lọ́wọ́ yìí ọlọ́mọ́sàbá adúpẹ́ fún yìí ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah adúpẹ́ lọ́gbọ́ ẹni tí ẹ wà pẹ̀lú mi náà lórí ètò tòní tó fi ṣe é ṣe ọlọ́mọ́sàbá adúpẹ́ fẹ́ nìkọ̀ọ̀kan yín fáfàánà ẹ̀yin tẹ́ bá fẹ́ pè mí abẹ́yìn náà fẹ́ gbé lẹ́kṣọ̀ yín wá bóyá lé látìlù kárì yín tẹ́ bá fẹ́ kábà yín announce ẹ pè mí kábà yín announce kódà bẹ́ẹ̀ bá fẹ́ kábà yín ṣe jíngù fún lé látìlù kárì yín